بها احتاج اليه فلا مضل له ومن يضلل فلا هادي Mm-hmm. عليه وسلم الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أتاكم الله àlékún ìrọ̀rùn orí ẹ̀jẹ̀ ọlọ́run lára wọn bá ẹ̀kọ́ Jadi buku di mana di aku kalau jadi mana buku pasti patah nínú ìlú náà kò sí àlàlọ́wọ́ kan lálẹ́nu ọjọ́ tó pàtàkì. Ó pàtàkì sí bá wa tó máa ń lò lọ. Nítorí pé tí o bá pàtàkì ní ọmọ ọba tó bí pọ̀ tó gbé ìdájọ́ kankalẹ̀ àbúrò kankalẹ̀ ọjọ́ tó gbé pàtàkì àwọn táwọn ẹgbẹ́ mùsùlùmí àwọn àwọn àkọsí àwọn ẹ̀dẹ́ ènìyàn àwọn ọmọ sí pàtàkì ẹ̀ ìdájọ́ kan nínú ìdájọ́ islam ló pàtàkì fún àwọn ọmọ sí alọ́mọlá nítorí pé àwọn nǹkan tí ó rọrùn fún ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ kó tí àwọn àtẹ̀lé bá tẹ̀lé ká tó máa wò pé ká fún ìdájọ́ rẹ̀ ìyẹn fẹ́ kọ́ ìyàwó rẹ̀ lọ́sọ̀lá ó lè fọ́n àfọ́ àyà òkú wọn fẹ́ kọ́ ìyàwó rẹ̀ fún ìdájọ́ rẹ̀ nínú ló ti ọ̀sẹ̀ náà ti fóònù olùkẹ́kẹ́ níbi akọrin nílẹ̀ akọrin nílẹ̀ àtọ́lá ẹni máa ń gbé lóòótọ́ náà mú yìí ọ̀rọ̀ kò láàbù kò sínú tí a tóbi láti táwọn afọ́n sàrẹ̀ nípa nítorí nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń padà nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa lámàlúwa ni ó wọ́n pọ̀ ọbẹ̀ mi ò gbọ́ láyé tí kan fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ mi kan kan wá ní tọ́pì tí ẹgbẹ́ sọ lórí ẹgbẹ́ sọ lórí ẹ̀ ọ̀la kù kọ́dà ẹ̀kọ́ rí kọ́dà èèyàn ti rú pé ó mọ̀ ẹ̀fẹ́ yẹn sọ̀rọ̀ lórí tọ́pì tó àmọ́ a ṣe ìgbéyàwó àwọn tọ́pì tó yà máa ń gbọ́ dáadáa àlùkò kókó ọ̀dà òbíyà ó kọ́ máa ìwọ̀ ti bẹ láàrin ìyàwó àkọ́kọ́ الأسرة المسلمة bóòlù ìtẹ̀lẹ̀ mọ̀lẹ́bí wa ó ti gbé mọ̀lẹ́bí tó gbà bàbọ́ náà àwọn sọ̀rọ̀ àwọn tó máa ń sọ̀rọ̀ lórí àwọn àṣòkòrò gàùdíyà àti àlùsọ̀tò mùsùlùmá àwọn èyí bá ṣe fi àsọ̀rọ̀ ìgbà tí mo wá rí tọ́sí fún àlàmà tó lè mọ̀ dà púpọ̀ gbogbo ẹ̀ bá wúrọ̀ àwọn ẹ̀sìn kọ́ra nílẹ̀ lónìí ìgbọ́ àtàkì lọ́dún tó wà ilé Ìlọrin ìgbọ́ tó ní Ìlọrin ìgbà tí ìgbọ́n mẹ́wàá ń tẹ̀lẹ̀ ní Ìlọrin àwọn àrùn tó jẹ́ pé Ìlọrin sí èmù káwọn làwọn fún wọn tó kọ́ fún ìlú ayé lọ́dún wọn tó bá wọ́ sí lọ́dún tiwa kí wọ́n jẹ́ lọ́dún wọn àti wàá sọ nínú àti sọ àwọn ìlú káwọ́ tó àwọn ìgbèrú gbọ́n ní ìfọ́ ẹlẹ́ lára àwọn akẹ́kọ̀ọ́ ká mà kódà kìí ti pé a ká mà nítorí pé ogun fẹ́ pé àwọn obìnrin èyí ó máa ń gbà mẹ́rin pé ná ìṣẹ̀lẹ̀ yìí ò sì tó kí ìfọ̀yàwó obìnrin ìgbà míì ti ń bẹ pé dandan àwọn àtìkọ́ ń bẹ pé dandan lẹ́gbọ̀rọ̀ obìnrin dandan lẹ́gbọ̀rọ̀ ìfọ̀yàwó yẹn bó lè lọ́sọ̀ kó jẹ dandan lóhùn lọ́sọ̀ jẹ dandan tó bá ṣe ó sọ kò lè pààyàn lára mi. ní ti dúró èyí àwọn tí wọ́n àwọn ilé ìwé tí wọ́n mú ní sọ́fíìsì báyìí wọ́n fún wa ọlọ́run bá wa sọ wọ́n lè fún dáadáa. pé èmi náà gbé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ lórí ìdí ẹ̀rọ mo ti láyé pé èdè máa ń sọ fún báyìí nínú afọ aláǹfààní àti máa fi fún àwọn ìdálẹ́kọ̀ọ́ sí ẹ̀bá mi ṣe nígbà tí sọ́nà bá ní ká nílò onímọ̀ rẹ̀ lọ. kí náà pè ní àkọlà kí náà pè ní àkọlà ẹbí ọkọ wọn dáadáa ìdí lábáwá ni àwọn mìíràn àtàwọn àwọn sábà kó bẹ́ẹ̀. àmọ́ tí wọ́n pè bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀rí à ń sàkọ̀ ìrìnà ní àkọ́lá gbogbo ara ti nà ìkọ́ni nílẹ̀ yorùbá rẹ̀ náà nù. àmọ́ báwọn bá ti gbé kalẹ̀ ní síra ìkọ́ni náà ni o àmọ́ táwọn fi ní wá báwọn fi ní nìkan àyè àkú ìdáwà rẹ̀. ပုဂ္ဂိုလ်ကြီး a fi so ọkùnrin àti obìnrin pọ̀ lè máa fẹ́ra yín àgbà òkun àgbà òkun àti òkúnmọ̀nù láàrin ọkọ àtaya ìjọpẹ̀ ìkọlá wọn àmọ́ àwọn olóòtú kí náà ń pè ní akùnrin nìta àwùjáwà ìṣúra àwọn míì bẹ ọ̀rọ̀ wọn ní ìkànlá kù ó tún àwọn ìkànlá kù nítorí kò tún sáàtò ní àlàkù ṣọṣẹ ìtura nípò tó lálàáfíà níjọ ló láwùjọ à ń jọ ó tó mọ́ká ẹ̀ máa rí ìtònípò tó lálàáfíà àmọ́ nísìnyí kò sí ìtònípò tó lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló gbéra wọn ní tí wọ́n ń gbéra wọn tọkọ tìyàwó pé nígbà pé yẹn bá lọ ilé aṣẹ́wó lójúmọ́ ni nígbà pé yẹn bá lọ ilé aṣẹ́wó lójúmọ́ pé ìgbà owó rẹ̀ ti ń fọ́ ni owó ti ń fọ́ ọ̀nà nítorí pé mo ò fẹ́ra wọn fẹ́ Islam bí kalẹ̀ olówó pọ̀ lónìí bí kọ́bìnrin àtọkùnrin ká fúnra lóyún máa fúnra lóyún ẹ bí lọ ẹ̀ta sí lọ bàbá wa lè fún wọn pé láyéláyé ilẹ̀ mọ́tẹ́ yà yíyọ̀ sẹ́sẹ̀ bá lórí ká sí lọ ìdábẹ̀ ìfẹ́ tí bàbá yóò dá ọmọ ọmọ àbẹ́ yóò dá fún òyọ̀dá rẹ̀ dúró òfẹ́ nígbà máa ń yan àwọn ilẹ̀ ìfẹ́ dábọ̀ ọdún ìbá bẹ̀ àwọn àdájì ìbá bẹ̀ àwọn àfà àwọn mí ìgbé àwọn tí bá àwọn ọmọ kéní ọmọ kéjì bá ti tẹ̀lé lọ sí wọn ìjáwájú wọn wọn làwọn tẹ̀lé láwọn eléyìí wọn níbi ilé dàrúrà dẹ́ta tó lé ayé rẹ̀ kò ní ìdílé wa pé kúrò tó kọlá. àlàáfíà sọ̀rọ̀ ìṣòro ìdàpọ̀ tó lálàáfíà òun ni tí bàbá wọn yọ̀ǹda fún wa pé àtọ̀mọ̀lẹ̀ tó ní ilé ìgbà pẹ̀lú àdáadáa àwùjọ kọ̀ọ̀kan. inú ẹ̀sìn pàtàkì ní áfíríkà àbí lọ́wọ́ tá a jẹ́ bọ́dà alágbàgbọ́ islam nítorí pé tó bá lọ ka gbogbo àwọn tí wọ́n fẹ́ pé ìfowópamọ́ sàlàyé fún wa nípa owó láti ṣègbéyàwó ẹ̀ ní wọ́n ti dápọ̀ bàbá ọkọ ní bàbá ọkọ ẹ̀ mọ̀lẹ́bí kan lé ọkọ ọkọ ọkùnrin níwà lóhùn obìnrin máa níwà lóhùn ẹ̀ nílé ìyẹn ni pé ẹni tó fẹ́ fẹ́yàwó ó lè lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ ọlọ́dọ̀ rẹ̀ tó ní ẹkùn fẹ́ ọmọ yìí ó ti jọ sọ̀rọ̀ àwọn tó gbogbo ọmọ wálé àwọn òbí ẹ̀rọ ní lọ pẹ́pẹ́ lóbi níyàwó tí wọ́n bá àwọn àdúrà ẹni náà fi àwọn kankan bẹ tó fẹ́ áádà wọlé ń bẹ̀ níbi ọ̀rọ̀ àti nìkan ó lè kó wọn fọmọ fọmọ fọmọ fún àwọn obìnrin nílẹ̀ yorùbá ibo bá ẹ̀mọ́ ti lápá àmọ́ tí yóò bá o wọ́n ní bàbá làwọn ọmọdé lọ́wọ́ bàbá làwọn ọmọdé lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹjọ́ kan lórí mi níta dúró wa o obìnrin ọkùnrin sọ pé ọmọ lọ́lé ní ìfi ọmọ ó léyàwó rẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó léyàwó rẹ̀ bẹ́ẹ̀ àwọn ìlú wa dé àwọn bàbá ìyàwó wa dé ta ló lé ọdún lọ́kọ̀ọ́ dáa àwọn àwọn tó mọ̀ fún ọkùnrin ọlọ́wọ́ àti ìpàdé lọ́wọ́ rẹ̀ kò sí agbára pọ̀ láàpù lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn tá a ka obìnrin agbára ká kọ́ nílẹ̀ kò sí lọ́wọ́ àwọn àbátẹ̀ parí lọ́wọ́ wàá kàn gbé sí lára pé ọrọ̀ táwọn ọ̀gbìn náà lóòótọ́ tó ọ̀gbìn náà tó fún ọkọ ló ní àǹfààní káàkiri láti kọ ìyàwó kalẹ̀. kò sí nìkan òkú wa lọ́la àfihàn wa tẹ̀ ó ní wọ́n ti dáàbò rẹ̀. wọ́n tẹ́tí máa ń wù. bọ́dú lára àwọn ojúṣe àwọn àfáà tó bẹ̀rẹ̀ dáa ju òdìrí tó bẹ̀rẹ̀ dáa pé ní wọ́n tọ́ba ti ní ọ̀gbéyàwó ó yẹ kó máa sàrẹ́ pàtàkì láàbù báwọn ènìyàn. àmọ́ wọ́n ti sábà àfáà pé kò ẹni tó ara wọn lẹ̀ níbo àwọn ọmọ tó ká mọ̀ pé mi ti pọ̀ bẹ̀rẹ̀ àtìkò gan nígbà pé akọ̀rọ̀ nílẹ̀ ká nǹkan rẹ̀. olúwaníwọ̀n mi náà yá rẹ̀ ọlọ́run ní lára àwọn àmì tẹ́sán òfin ọlọ́run bá ń bẹ̀ àná kọlọkọlọ kún ní àwọn òkú tó kún àdúrà rẹ̀ òun ni kó jẹ́ sí pé mo yọ nínú yín nínú yín mo ti ní kẹ́ ẹ máa fẹ́ra yín lára àmì náà fẹ́ra bí ẹ bá nílá káyọ̀ ní olóògùn náà ọlọ́run bá ń bẹ lóòótọ́ ara tá a mọ̀ pé orí ká máa fẹ́ nu ara wa òní káwọn èèyàn lọ́wọ́ fẹ́ fẹ́ àwọn àjẹmíkẹ́ lọ́wọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ ẹ̀kẹ́ ìfọ́n dàrú ẹ̀ka wọn tó látó gbàgbé àbí ó fẹ́ fẹ́ràn ẹ̀rọ fẹ́ràn ìran ewúrẹ́ kíláàkúmọ̀ kíláàkúmí kájàmọ̀ fájá ẹ̀rì tó ń lọ sí àgbò àmì ewúrẹ́ tó wà fẹ́ gun àgbò tàbí kí láti káà ọ̀rọ̀ ni lọ́pọ̀ àwọn ẹ̀fọ́ àdúgbò gbogbo tó kó tẹ́ ta kó àdámọ̀ náà bá. tó lára mi rẹ̀ pé ó yọ nínú ìyàwó yìí ní tẹ́sùn ilẹ̀ ìhà àwọn nǹkan lábẹ́ kàlẹ́ àwọn nǹkan tó ń túbọ̀ sí ipò lápò tábà ti mọ àwọn nǹkan tó gbé zawaj ìfẹ́rẹ̀ ní sínú ilé tábà ti wọ́n tó gbèrò nǹkan yẹn lá protest táà bá fẹ́ kí ọ̀la protest ìfẹ́rẹ̀ sínú ìlera ọkọ̀ ló ń bá wú kó fi jẹ́ pé ọkọ̀ tó bá lọ bá yóò máa rí àtàkà ibùgbé ibùgbé sí bí bẹ́ẹ̀ máa rẹ̀ sí náà àtàkà rẹ̀.

ìjẹ́ pé ogun ọ̀jẹ́ pé ogun ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ogun ọ̀jẹ́ tó mọ̀ ní ẹ̀lá ogun ọ̀jẹ́ tó mọ̀ wùyàn so obìnrin ogun ọ̀jẹ́ tó rí tọ́pọ̀ rẹ̀ ó gan wù ní tó mọ̀ wù ọkọ rẹ̀ péjì lọ sí tó wà lólé pẹ́pẹ́ ìta ní mọ̀ wù kó mọ̀ lọ ogun ọ̀gbẹ̀lú nǹkan ìgbọ́ ọ̀tẹ̀lẹ̀ nulẹ̀ kó bẹ́ẹ̀ gbogbo omi tọ́pọ̀ rẹ̀ bá ti wà kó mọ̀ wá bí rẹ̀ níjọ́ tí ọkọ ò bá ti rí inú ilé gẹ́gẹ́ bí fún òsì ibi rẹ́sì máa tó ó túmọ̀ tó ti mú zàwá ìtàkùn tó já àwọn kan yìí obìnrin bọ̀ gbìyànjú lórí tó pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí fún òfúlàní fún ìta ọkàbàlà wọn fẹ̀rẹ̀ nínú ìmọ̀ fúlàní tó kú tí mo fẹ́ lọ sí mẹ́ ẹlòmíràn tó lọ sí ilé ọkọ nítorí kọ́ ibẹ̀ náà dad méjì wà mọ́tò lẹ́lọ sí ọlọ́ fún ọmọ tó lẹ́lọ lẹ́kọ̀ọ́ kò ní rí kankan sí mẹ́ tọkọ mọ́tò ọkọ̀ lọ́mọ fẹ́ òkú ọ̀rọ̀ lọ́kọ̀ tó lé ìwọ̀ tó lé ìlú àti wàjẹ́ alàbẹ́ náà mọ́ mawadata wa rahma ọlọ́wọ́ àkùsí ọkàn méjèèjì mawadda ìfẹ́ lọ́pọ̀ ìfẹ́ lọ́pọ̀ dàpọ̀ ìfẹ́ lọ́pọ̀ síwájú kó tó di bí ọkùnrin ó bí láti fọkùnrin tó kúte ó kàn ní obìnrin náà wá níṣẹ́ ìdílé ló ti já wọlé wá bẹ́ẹ̀ bí ọwọ́ kò bí ẹ̀ka àti ìyẹn ìlànà bẹ́ẹ̀ bá rí báyìí tọ́lá fún ẹ̀ka gbogbo ẹ̀ṣẹ́ sọ̀rọ̀ mọ́ láìpẹ́ mo láìpẹ́ mọ́ ní sọ̀rọ̀ lásán yóò wá ìbẹ̀rẹ̀ lọ́kàn rẹ̀ àbójú rẹ̀ ló wá ní má ti bẹ̀rẹ̀ lónìí yóò wá ìbẹ̀rẹ̀ lọ́kàn rẹ̀ tó bá sọ fún bẹ̀rẹ̀ náà obìnrin náà ti ní láì ní kó náà tí ó rò pé mo fẹ́ lágbájá mo láti lágbájá tí ìbọn náà tí ó tẹ́lẹ̀ ìfẹ́ ìdí ń bá bọ̀ wọn ní bí ó ti gbó bẹ́ẹ̀ olú máa ronú ní tí ó máa ronú tí ó dára fún tó lára ń rí ìkan tó yìí tó máa àwọn ènìyàn kà fún ọkùnrin àkọ́lá mo ti mo ta fún mo ti obìnrin yìí àkójọpọ̀ ọ̀lẹ́ tó gbọ́dọ̀ ní tó bá délé wá lókù tó bá délé wá lókù ẹ pé wàhálà níbọ̀ nìyẹn wà wá ìmọ̀ mo wá fi fẹ́ràn sí lọ́kàn mo wá da àmì àánú ìfẹ́ olùmọ̀bí àánú nǹkan méjì ni obìnrin gbọ́dọ̀ àwọn méjèèjì ọkọ àtìyàwó wà ní obìnrin gbọ́dọ̀ pọ̀ lórí ẹ̀ bó láti dáàbò bo arahman àti ìfẹ́kùn rẹ̀. so nígbà tí ọkọ àtìyàwó tí nǹkan kan bá ti sú ẹnìkan náà àwọn méjèèjì nínú gbèsè ìyàwó ara wọn ìdáná wọn fà sọlá ìdáná wọn fà àwọn àbáwọn ní sọlá ó lè jí ọ̀ràn yẹn gbà mí pé ẹ̀sẹ̀ ní ẹ̀kọ́ obìnrin. ìgbà wo lẹ́wọ̀n pé ẹ̀sẹ̀ ní ní ẹ̀kọ́ obìnrin yìí nínú àwọn àfibábù àkọ́lá rẹ̀ òun ni ìṣèláàbù àìsìníyà ó yẹ pé primary aim objective ti fẹ́ yàwó àbí yẹn fi lọ́kọ títà méjì mọ́jọ́ra wọn pé nǹkan tí mo torí ẹ̀ fẹ́ ń bu márùn gẹ̀gàn ọkọ ní tiẹ̀ lọ́tọ̀ ìyàwó náà wá ní fóun torí ẹ̀ fẹ́ márùn wá jọra wọn <laughs> wọ́n láti dé àwọn méjì onígbàgbọ́ wọlé tòrí nígbà yẹn ó lè fà á kó jẹ́ pé tí mi bá ti tẹ̀lé kí wọ́n fọra wọn lẹ́nu tó lè tó lè dẹ́gbẹ̀dẹ́ nítorí àwọn kan tí mo wáyé kórìíra yóò pọ̀ gan lápòjú ìyàwó ní ti ní tí wọ́n ṣe ilé ẹ̀fẹ́ ọ̀pẹ́ òun kàn fẹ́ ṣòfò nípò rẹ̀ tí wọ́n tọ́jú ńlá tán òun ò sí kọ́kọ́rọ́ kan máa lápọ̀ wọn lérí tó bá ti bí máa tó bá wọn gbọmọ ọ̀dọ́ wọn tọ́jú rẹ̀ ní kò sí tó kàn wípé ẹ̀dùn àwọn mọ́sálásí à ń kírun àwọn prógámù nìkan kò sí kúnyìn ní. ọkọ rẹ̀ òun ń wẹ́ni tó bá tọ́jú tó bá tó bá wọn tọ́jú ọmọ wọn ní sọ tó bá rè ní èrè nínú Islam tó gbàgbọ́ yẹ̀ fún ọlọ́run èyàn lè máa fojú mọ́ra èyàn tàbí ẹni èyí ó túnmọ́ kó jẹ́ lẹ́sìn lọ́jọ́ tí a ní sọ̀rọ̀ márùn-ún alẹ́ ọ̀sán náà tó ní pé sábà fẹ́yàwó èyí tó dáa ju òun káwọn obìnrin wá lẹ́sìn ọkùnrin náà tó bí lẹ́sìn obìnrin wá lẹ́sìn ibi tẹ́lẹ̀ sí wàhálà bẹ́ẹ̀ gan àti mọ obìnrin wá lẹ́sìn ọkùnrin wá lẹ́sìn kì í ṣe kẹ́tọ́ rọrùn bàbá àti máa fojú wo nítorí ó ju bá lọ mùjá àlọ́ wá ti pé màṣá aláà títà lẹ́yìn ah ọ̀nà ìṣòro ojú

ó kẹ́ ó lè mọ́ fojú ọ̀pọ̀ bàtẹ́ bá gbèrè lẹ́gbẹ̀ẹ́ à ilé yóò tẹ̀ gbé sọ́nyá wá rárá irú wọn ó lè àkọ́kọ́ náà wá o tí bàbá alájẹ náà wáyé náà rè bàbá àgbà pàwọ́ ọkọ́ náà tí bàbá fún alájẹ náà wáyé náà nù àhà mi ò fẹ́ wẹ́ o wọ́n bá jẹ̀kọ́ fẹ́ wá lọ́wọ́ ó kọ́ ní ìdí náà ẹ̀kẹ́ ìdí wọn ìwọ́n ẹ̀kọ́ sọ kò sọ́kò bẹ́ẹ̀ ó tẹ́jọ́ tiẹ̀ àwọn àgbọ̀ àwọn ọmọ yìí ó mo fẹ́ kí wọ́n lẹ́sìn ilé ẹ̀kọ́ ẹ̀ mo fẹ́ kí lọ ẹ́ ọbẹ̀ kan lọ dáhùn ìgbéra ìwé ọlọ́run rómìtì mẹ́ta lọ́n tẹ̀mí o ìjọba láti dé wà lókè ó sì máa kí nǹkan báyìí bá tẹ̀lé ẹgbẹ́ yóò ti sọ pé kí mo wọ̀ yìí ọwọ́ sí ẹ̀dá kan léwé mi tó fẹ́ ẹ̀sẹ̀ kékeré ní ọwọ́ ẹ̀dá kan léwé àwọn iná ọlọ́run sẹ́tù kí ní ẹ̀sìn yàtọ̀ ó ti yàtọ̀ fún àwọn nu ẹ̀sìn ló sì wò bọ̀ orí ẹ̀sìn fún un làwọn kan tí ẹ máa ń wó labalẹ̀ ìfún ọ kọ́nà ọ̀gá fún ọjà ìyàwó ní àwọn yóò wu àwọn obìnrin náà láti bá ọlọ́run láti kọ́ ọmọ ìyá sọ̀kọ́ ẹ̀ kó má dàgbà tó gbé wọn. orúkọ obìnrin náà máa ń tó wọn sí ọ̀pọ̀ yàn láàrin wọn lè yàtọ̀. tí gbèsè ayé àwọn ọmọ bá ti pé o lè ní ẹ̀mí lọ wọ́n ti ń tó gbèsè o lè ní wọn lọ àwọn onímọ̀ ní pé nígbà yẹn ká kọ́ra wọn ti dàgbà. òun ló jẹ́ pé àwọn sẹ́nu máa ń tẹ̀lé

àwọn òṣìṣẹ́ mẹ́rin tó ń bá nípa àwọn ọmọ ìdán bá dé yóò nílé ìyàwó ní ọkọ tẹ́bí tó bá dé yẹmọ́jà sara wa ẹni náà mọ̀ ìpè wọn lẹ. ojú táwa fi wo tò náà láwùjọ wa ìlú yàtọ̀ àìsí ní ẹ̀lẹ́kọ̀ọ́ nípa ìdájọ́ ìlọ́pà ojú àwọn fi wo òun ló jẹ́ pé bí àwọn àkọ́kọ́ bá fi lè kọ́ra wọn lẹ̀ bí àwọn méjì mọ̀ lé ogun síra wọn ni bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó gbé kalẹ̀ òun fi á ah, the last olóògbé pé olúwa níjọ́ tẹ bá rí pé ìyàwó rẹ̀ gbé tẹ̀ sí òtí ọlọ́run wàá ìwọ̀ hùn nà àkọ́kọ́ tọ́kọ̀ sí ni pé máa fi ń kìlọ̀ torí pé ká kọ́ra ẹni ìyàbọ̀ yìí àtọ̀láàtì hápù rẹ̀ ọwọ́ ọpọlọ wà ìṣúlọ́wọ̀ ìyàwó nínú àwọn ọmọdé tó lọ́la máa ń ṣe ni pé ọ̀dọ́ tí wọ́n yà yìí ẹ̀rọ̀pọ̀tà lọ́rọ̀ sí náà àní ìyàwó ni wọ́n kọ́kọ́ lẹ̀ láwùjọ tó wà yìí ìyàwó ni wọ́n kọ́kọ́ bí o fẹ́ mọ́ wàlá yóò ti fẹ́ gbàdé ní yóò ti fẹ́ gbàdé ní náà ó wọ́ sí náà ẹ bá sọ fún mi náà tó fẹ́ gbàdé ní ọkọ rẹ̀ gbogbo nípa lọ àwọn aláìmọ̀ ọmọdé mi sí ó ti ìkápá ọkọ̀ tó wà lórí ẹ̀ ọlọ́run ní ìgbàgbé nípadà bọ́ọ̀ débẹ̀ káwọn òbí gbọ́ ó ti gbígbà míwa ìgbà míwa tẹ́ pé ọ̀dọ́kùnrin ló fi sí ọ̀dọ́kùnrin ló fi sí gbà míwa tó káwọn òbí gbogbo ẹ̀ láwọn sí sáwọn obìnrin tó wá fi sọ́dọ̀ ọkùnrin kọ́ ẹ sọ pé kápọ̀ rẹ nílẹ̀ agbára ọkùnrin ni ṣẹ̀rí àwàyé wà láì fún mọ́ ń dùn fọ́lọ̀ fúra tí mo bá mi núra mi ní ìsìlámù wàláì tẹ́ẹ̀rí kò sí àlámọ̀rí kanú àlámọ̀rí ẹ̀sìn tẹ́ẹ̀ máa ń ta àbáyé tẹ́ẹ̀ máa ń sàbẹ́ sọ̀rọ̀ lórí abẹ́ gbọ́ lórí báyìí nínú yóò sì máa dùn pé mo dúpẹ́ pé ẹ̀sìn tó ṣe dèdé àdámọ̀ àdámọ̀ ẹ̀dá kan dá mi ẹ lọ́nú àwọn ẹ̀sìn tó kù ẹ máa ń ṣe tẹ̀ lọ́rẹ̀ ó bẹ̀rẹ̀ pé láwùjọ náà tẹ́sì ìṣẹ̀ tó kọ́ pamọ́ lórí tẹ́ẹ̀rí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ akọrẹ nílẹ̀ káàkiri kọ́ọ̀dẹ̀ bá ti máa bá ti máa ọ̀nà olágbà àpò nínú àlámà ni bá Muhammad sallallahu àwọn àwọn àmì àwọn àwọn ọmọ dàgbà tó wà ní ọba wọn Muhammad sallallahu àlẹ́ ni wọ́n ń kọ́ ọgbọ́n ń tọ́lé ọgbọ́n ń tọ́ ọgbọ́n ń Ìmájì tí wọ́n yí àgbẹ́jẹ̀ tẹ́lẹ̀ ni, èèyàn ló já mà pé àti àlẹ́sì òfin kankan lẹ́nu tá a fi lẹ́kọ̀ọ́. Káwọn pípù yóò káwọn bàbá àti ọmọ àgbẹ́jẹ̀ tẹ́lẹ̀ ni, àníbi wọn sọ ìdájọ́ wọn ní àgbẹ̀. Gbogbo àwọn tó bá yìí ọ̀la ìhàbẹ̀, àwa mùsùlùmí à ní bùkátà fún àwọn ìlú yìí, kò sí àwọn ní wọn nímì, wọn ò lọ́gbọ́n dá sí pàṣọ́rọ̀ wa. Ẹ̀rọ ọkùnrin bẹ́yàgbé ní ti wọ́n bẹ̀rẹ̀. Obìnrin bẹ́ẹ̀ Ìsìláàmù àbúrò abẹ́rẹ́ àgbẹ̀ ẹ̀bẹ̀rẹ̀. Ọmọ tó yẹ fún yàrá ọmọ tó ìpé ọmọ bẹ́ẹ̀ àfẹ́kọ́ bẹ̀rẹ̀ anábì ìfọ́ pé ẹwẹ́ ẹ bẹ̀rẹ̀ ó bá ti bẹ̀rẹ̀ ọ̀dẹ́ ni wọ́n bọ́ tókòtò lọ́kọ̀ọ́kan ibi táwọn yẹn bá wà kó ń bẹ́ ẹlẹ́kùn tó bẹ̀rẹ̀ ọmọ tó yìn fún yàn ẹni bá wá tí ó tó bẹ́ yàgbẹ́ ní ìlúwẹ́ pọ̀ ní wá kó ìdá yẹn bá wà sílẹ̀ tá táwọn nípa fọwọ́ òdìmọ̀ sí kábíkábíkábá àní muhammadu tó àwọn níwọ̀n òró mẹ́já ń bí àdúgbò tẹ̀lé tiwa ó ti mọ́ báyìí lọ́kàn ìgbé bá àwọn sí àwọn tẹ̀lé tiwa ní mọ́ báyìí lọ́kàn ìgbé lára àwọn ọ̀dọ́ ìsìlámù ti sọ ti bá àti ìfọ̀ rẹ̀ ní ó sọ bá ti ń fa rẹ̀ ní àmọ́ nǹkan tí òye máa tẹ̀lẹ̀ ní èyí ti pé ìsìlámù tó ní ká máa kọ̀yán lẹ̀ àwọn ẹbí ń kọra wọn lẹ̀ kí ìsìlámù tó dé ìsìlámù wa fi ìdájọ́ ti dé afẹ́ máa fẹ́ máa kọra nílẹ̀ o báyìí ni so ọkọ àti ìyàwó wọn ti máa kọra wọn lẹ̀ ṣé wọ́n rí ni pé wọ́n ti dọ̀tá ọmọ ìgbàlùkùtà wọ́n máa kúrò fúnra wọn wọ́n mọ̀ múra wọn níbi kò dá ọ̀rọ̀ ìtí ẹ̀ bá rí pé ìgbéyàwó wà yìí kọ́ ó lè gbé ẹ̀mí ó bọ́ lórí ẹ̀ àníkí ó dandan tẹ́ bá rí pé ó lè pa ẹ̀sìn wa lára àbí kìí ó tún ti ń wo ìyàwó mi yí o lè tí bá lọ kú ló sàkúbà bá wọn mi nípa àlámọ̀rí ẹ̀sìn tí ẹ rí pé òun lágbára ìyàwó kejì ìrìnẹ́sì tó kọlu tí ò rẹ́ni fẹ́ẹ́ tọ̀nà ọ̀la torí pé tí ẹ̀ bá tẹ bá kú ta ni wọ́n tó bá wọn lọ ó ń sèké gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ yàn ọ̀rọ̀ ìwọ́n ti di àwọn fámìlì ta kófìrà náà àwọn náà lẹ́sìn àwọn fámìlì táwọn náà kókó náà kófìrà fún ọ̀sẹ̀ kìnìyí wọn ò lẹ́sìn àwọn ẹ̀kọ́ náà sẹ́sìn kò dáhùn sẹ́sìn ìfẹ́ pàkùn èèyàn kẹ́kẹ́ ẹ̀sìn ó parẹ́ ní òbí lè hun yòó irú obìnrin báwọn ẹ̀ ti dé fún àwọn onímọ̀ ní gẹ̀gẹ̀ ní sí òkú obìnrin àmọ́ ọkùnrin mélòó ní wúwo àlámà ní ẹ̀sìn lónìí wọ́n dẹ̀ wà tó ń bára wọn jà yín kọ ìfọ́n kì í dáná bọ̀rọ̀ lọ kò kírun ni lára bàbá mi kí ní ẹgbẹ́ kírun kọ́lá mi bá gbẹ́jọ rẹ̀ lọ kí ní mi bá gbẹ́jọ rẹ̀ lọ kò ní ìwòrí lẹ́ẹ̀ka kì í tún náà láti kí ni lèmi aláàbí mọ́nà méjì àwọn kí n tiẹ̀ ọgbùjọ tọ́lọ́ wọn bẹ kọ́ra ẹgbẹ́ kọ́ra ẹgbẹ́ kọ́ra ìyàwó ìṣe pé tọ́lọ́ akọ́kọ́ sọ́kọ́ sí pé ẹ̀sìn wà fún ìyàwó rẹ̀ wà sí ẹ̀kọ́ sí i wà sí ẹ̀kọ́ kan kọ́ o ẹni tó ti yóò dáa ìfà ṣe gbà tọ́lọ́ mi ìlú ẹnu tó ti bá gbọ́ àwọn afáfúwa fẹ́ràn tó tí o bá gbọ́ ló kò lọ́nà ẹ̀sìn wọ́n lè tó lára ẹ bá tó lára wọn kọ́ ọmọ yìí àníbi yẹn bí yóò tún lè dá ọgbẹ́ sí náà ní ìlú lọ́gbẹ́ sí náà nọ́mbà fún ilé ó kàn rí bẹ́ẹ̀ bí gbèsè obi bá ní àká ìdílé bá pa kó bá ètò mú ọmọ pé ìlú ní ẹsẹ̀ sí bá ẹ̀kọ́ láti fi ojú ọdún tó ọdún yìí wọ́n wá ní ọwọ́ báyìí ẹ̀kọ́ ìwé ọdún ọlù ní wọ́n kọ̀ sínú lọ. olúwa ní ọmọ akàrà mi àyè ní akàrà mi àyè ẹ pa àwọn ọ̀rẹ́bí ní ìpè ní ìpè náà ọba yẹn bẹ́ẹ̀. tí èyí bá ti pé nǹkan mi mẹ́mẹ́ ẹ àkùkù wọn wà nínú sí nǹkan ẹ̀ lẹ̀. àtọ̀lá ìkọrẹ nílẹ̀ ọ̀rẹ́ mi ló pé tábàlíkà wọ abala ìlànà ọ̀pọ̀ sọ́nà méjì àwọn kan bẹ àtọ̀láàkú àtùmí ìkọrẹ nílẹ̀ tó bá sí ìlànà tàbí ọ̀hánmà lọ́lọ́gbọ́n ọ̀pá náà ìkọrẹ nílẹ̀ ó ṣe ní ìkúnlẹ̀ tàbí kí ni kejì ó máa jẹ́ ọ̀pá láti ní àtúnmí àhán àti ìbídí àwọn ọmọ tọ̀lá ìgbàwó ní tọ̀lá kò tíyàn jẹ́ tó jẹ́ súnnà ṣẹ́kùn tí a bá jẹ́ súnnà inú súnnà àmọ́ gbàrágbà bẹ̀rẹ̀ àbámọ́ gbẹ̀dẹ̀ àìzá ọkọ lè kọyàwó rẹ̀ gbogbo gbàrágbà gbogbo tọ̀lá ó gba ìlànà tó dáa tó bá gbà ìlànà tó dáa ó kọ̀kọ̀ lè mọ̀ ó kẹsẹ̀ mọ̀ sábẹ́ kọyàwó àwọn nǹkan táwọn òlè ó gbọ́ ọ̀jẹ́ tó fẹ́ kọ́ obìnrin yìí sí ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí Islam sílẹ̀ ní obìnrin lè sílẹ̀ ní àwọn nǹkan mìíràn bá tẹ́lẹ̀ lọ́gbọ́n sí sọ́gbùn lábìyàn bẹ́ẹ̀ olúwàlúwàjá àdínà bá àgọ́ fún bá àlù apá kan yín àtàpá kan yín apéjọ fún ìlànà ayé mi tó kò kò rọrùn fọmọ ẹ̀dẹ́ ènìyàn kó dájú kò ní lọ́rẹ̀ kò ní lẹ́ni tó jọmọ ṣe ọ̀rọ̀ papọ̀ fọ́nà pé yóò máa tajà yóò máa rajà ọ̀dọ̀ àwọn kan ló máa rà àwọn kan ló máa rà lọ́wọ́ rẹ̀ ó mọ̀ sí lọ́fíìsì tó ibi tá bá ti wà ó bímọ ó níyà ó lẹ́gbọ̀n lábúrò ìtumọ̀ táwọn ọ̀rọ̀ wájà ẹ̀lọ́bá tẹ́ bá ti ní tẹ́ bá ti tó lórí tẹ́ ń bára yíta ṣètò àwọn ńlá fi ń ṣe ní sílẹ̀ fún ayé o àmọ́ mo fẹ́ wọ́n tó ní sùúrù lè sílẹ̀ fún ayé ìyàwó àkọ́kọ́ á fi ní sílẹ̀ fún ayé ẹ mọ̀ ní sùúrù àwọn àtẹ̀lé mi mẹ́rin pé yóò jẹ́ ní sùúrù nípa fẹ́ fọ́ ìyàwó akalẹ̀ ló kí ní sísà kì í kì í dáná

àwọn mímọ̀ ìgbésí ìlú bá sọ̀lá tó àkọlù ẹlẹ́ẹ̀kejì tí ó fẹ́ kọ́ ìyàwó yẹn èyí ò gbọ́dọ̀ kọ ìyàwó yẹn nígbà tí ti ṣáìtọ̀ lọ́wọ́ ṣẹba kì ọbẹ̀ kọ bí lẹ́sí ó kọ̀ ọ̀gbà ẹgbẹ̀ lọ́wọ́ ní sùúrù wà lè máa ó wá lè jẹ́ kí inú rẹ̀ wọ́n gbà mí ẹlẹ́ẹ̀kejì tó bá wá mọ́ láàrin ìgbà ti mọ́ òun nígbà tó orí pé ó ti súnmọ́ lẹ́ẹ̀kan ní lápòjú ìsìn ìyàwó yẹn sí ìmọ̀lẹ́ fi hàn fúlàní fún ẹ̀fẹ́ kọ́ ìyàwó yẹn lẹ̀ ó ti wá sí àwọn kan èyí tó bọ́ fún wá sí mí kíkọ̀ ló kù ó wá sí ó wá fún wa kó parí hádùn láwọn ìsìn tó parí ayọ̀ lónìí láti wá lónìí lójọ́ kejì ọ̀sùn náà lẹ́yìn ọ̀sẹ̀ lọ́gbà ọwá fẹ́ kọ̀ tó kọ́ sí túmọ̀ lẹ́ẹ̀kan nù oyún wà lára rẹ̀ ẹ̀ wá lè fún láì láì tó lọ́wọ́ tó gbogbo ìyẹn gbọ́dọ̀ náà pọ̀ nígbà tó wà nínú rẹ̀ ìlà ìbẹ̀rẹ̀ náà kátó gbọ́dọ̀ tó fẹ́ pẹ́lẹ́ pẹ̀lú wọ́n fẹ́ obìnrin irú àwọn láṣù àwọn lò àtàwọn ìlànà ní kọ̀ obìnrin bá kọ̀ ẹ̀mẹ́jà lọ́wọ́ lọ́wọ́ wọn àwọn ọmọ wọn á ń tà sọ́ọ̀lì ọtílẹ̀ tẹ́pọ̀ lábáwárù ọgbọ́ ìlhàkì ìlhàkì ìlhàkì mọ́lọ̀ ọmọdọ̀dọ̀ ọmọdọ̀dọ̀ wọn lè rẹ̀ nígbà gbóló yìí tó bá ti tó gómìnà ọdún pọ̀nù ọdún pọ̀nù ó yá mọ́lọ́lẹ́yìn mọ́lọ́lẹ́yìn mọ́lọ́lẹ́yìn ẹwà wo lọ́rùn lọ́rọ̀ lọ́tí fún rẹ̀ àti kọlù wọn ti sọ bá àwọn orúkọ obìnrin sókè wọn máa wọn ìdájọ́ tí ń bẹ lábẹ́ ní orúkọ obìnrin nílẹ̀ bákan náà yẹn lè fi àwọn mọ́jẹ̀mú kan kalẹ̀ pé máa ti ọba yìí kọ́ kalẹ̀ níjọ́ tó fọ́nà bí o pọ́pọ́ pọ́pọ́ pọ́pọ́ fẹnu sọ́nà ti kọ́ tójú ọtí ti ilé mọ́jẹ̀mú sódà tẹ́yẹ́ gbọ́rọ̀ ní sùúrù òun ló jẹ́ pé àwọn onímọ̀ ni pé lára àwọn nǹkan fẹ́rẹ́ kọ́yàn ọkọ̀ ẹ̀wọ̀ ogbó ìrẹ́lẹ́gbà tí ń bínú lọ́wọ́ ló kọ́yàn mọ́gbà ọlọ́run bí ló pé ọkàn lè sọ lẹ́yìn pò tí wọ́n tún súnmọ́ <laughs> ọba tún pẹ́ wọlé báyìí kì í fi ọmọ láyé mọ́nà bí ọba tún kọ́ ọmọ yìí ìlú ló ti bí ọ yìí wò tó tí a mọ̀ pé a kọ̀ nà tọ́ba ti lè lẹ́ sọ̀lá kù tọ́ba ti lẹ́ mọ̀ kankan bí wọ́n ti fi sàn yẹn ọdún kọkàlẹ̀ náà ìjọ ọba tún pẹ́ wọlé ìjọba tó ń lọ owó rẹ̀ ní ìtàn mi ìfòdù yóò kọ́dà ọ̀dẹ̀lẹ̀ yọ náà tọgbọ́dọ̀ yìí lọ́nà tí a tuntun ẹ̀lẹ́fọ́ ọlá pé gómìn bá ti kọ́ ọba ti kóbìnrin òtùkànà náà tàbá kọbìnrin náà àti tó wà tàbá kọbìnrin náà akọ́kẹ́lẹ̀sì lọ́dọ̀ wáyà ìtaníkọ́ láníkọ́lá wáyé mọ́bẹ̀ ẹwà ní ọkọ rẹ̀ ẹlẹ́sẹ̀ ó lè wọ́n náà bẹ́ẹ̀ àmà láìpọ̀ mọ̀ sí pẹ̀lẹ̀ sí ìdarí mi àwọn òbí náà lè gbà mọ́ra àwọn òbí náà gbẹ̀sẹ̀ mọ́ra nù tàbá obìnrin akalẹ̀ bí akọ kalẹ̀ báyìí kìí ṣe gbàrà tá a kọ́ kalẹ̀ náà ló fi ọkọ̀ orí wọn kìí ṣe gbàrà tá a kọ́ kalẹ̀ nínú ilé ìlú ọkọ̀ orí wọn dandan ni tóbi yẹn tó fi ṣe láti ṣe ìjà ìṣẹ̀lá ìgbélédò òkúpa àkọ́ yóò sì ilé ọkọ rẹ̀ ilé ọkọ lójú ọ̀rẹ́ ilé ọkọ rẹ̀ ní kíkọ́ àkọ́kọ́ ilé ọkọ lójú ọ̀rẹ́ yóò wá ti ṣáìdọ̀ mẹ́ta ń lè rí ṣáìdọ̀ mẹ́ta ń lè tó lè kóso mẹ́ta ó ti kóso mẹ́ta kóso mẹ́ta ó ti kóso mẹ́ta ń mí obìnrin kó ti parí ṣáìdọ̀ rẹ̀ obìnrin ọkọ rẹ̀ ò súnmọ́ láti ìgbà lórí tó ti parí hẹ́rù tó wà mímọ́ bíi twenty five days ọkọ̀ wà pọ̀ kalẹ̀ ṣẹ́pẹ́ ó lè kọ́ bèrè kọ́mbà yẹn ṣẹ́pẹ́ lẹ́yìn ìgbà yẹn báyà bí ọ̀sẹ̀ gbàrẹ̀ lọ́jọ́ márùn-ún ó lè tóbi nìyí ó lè hẹ́rù rẹ̀ tó ti hẹ́rù kan nọ̀nà wà nù. Sọ́kù ṣe hẹ́rù ọ̀lẹ́ kejì ló máa rẹ̀ nù. Wọ́n ẹ bá bá sílẹ̀ mẹ́ta ìgbà yẹn ló tó máa lọ nínú wọn. Ìgbà yẹn ló tó máa lọ nínú wọn ẹ wá gbé sẹ̀rí àti ẹ̀sọ́ pé ká pọ̀ rẹ nílẹ̀ sẹ̀rí àwọn èyí lè rà dalẹ̀ lóru kí ló sẹ̀rí àwọn náà lọ́wọ́ tó dé dandan dandan kíkọ́ alákọ̀ọ́kọ́ ni ilé rẹ̀ tó sẹ̀rí dà rẹ̀ yóò gbólú rẹ̀ ni. tó bá dún bẹ́ẹ̀ àwọn ìdájọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà jẹ́ káwọn tó bá yẹ wá dún yẹn náà àwọn nǹkan tó sọ̀rọ̀ yẹn lérí rẹ̀ tó ṣe fún wọn màá ṣe fún ọ̀kan ní súnmọ́ sátẹ́lẹ́ ọ̀kẹ́ ọ̀kan ọ̀kọ̀ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ti láyé ní kọ́rídọ̀ọ̀ àlúyẹ náà náà ọjà tó kó kọjá ni ó ti di èwọ̀ fún ọ àmọ́ báyìí tó ń tàbí mẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìwọ lọ ń lọ ọjà lọ ń lọ rè ìwọ wálé ìwọ lọ ń pọn mi ìwọ lọ ń rọbẹ̀ wálé ọmọ àti ọlọ́nà mi ò ló fi jẹ́ pé kéèké tó rí pé àwọn ẹ̀kọ́ kan mẹ́mẹ́ yẹn pé kéèké tó rí pé ọfẹ́ máa gbádùn súnmọ́ ìyàwó rẹ̀ lọ́dún ìdáǹkan wọ̀nyí o sáfún torí tuntun kọ́kọ́ máa fún wọn ni ọkọ́kọ́ tí tuntun máa wà níbi ọ̀sọ̀ pẹ̀lú wọ́n sì máa ti fọ́ ọmọ fún oúnjẹ àárọ̀ ọmọ fún oúnjẹ ọ̀sán ọmọ fún oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ nítorí lọ fi jẹ́ òwúgbogbo mọ́tò lọ́wọ́ rẹ gbà gbogbo mọ́tò rẹ yìí ọlọ́run àti kalẹ̀ bá ayé bá máa ojú rẹ tó rẹ kó lórí nílé yìí o lè wálẹ̀ wọn á òun náà wá fẹ́ lọ lé èyí mọ́lẹ̀mọ́ lónìí àwọn ìmúra tí máa ń yí ìrànlọ́rùn ẹgbẹ́ wọn wọn ẹ̀bí àwárí káì ọmọ ìwárọ̀ náà wọ́n yóò bá lẹ̀ wọ́n yóò sọ fún wọn ilé ìwọ̀n lágbà èyí lè dá obìnrin padà tí ò bá ti parí ẹgbà rẹ̀ tí ò bá ti parí ẹgbà rẹ̀ tí ìdí ìtàrí ọmọ ìtàrí àdìgbà aláǹpadà ti padà tí wọ́n lágbà náà padà kò ní ìtẹ̀lé mọ́ nínú ọkà àgbàwà ìlànà ọtí pàdé náà lóò ọtí gbàpadà náà lóò ọtí gbàpadà náà lóò wọ́n ti kàrọ̀ àkọlá ọ̀bàtàrí ẹ̀mí ìlú ọkùnrin wọ́n ti kàrọ̀ àpọ̀ nígbà wọ́n ti gbó bá ọtí làákàyè tó ọ̀rẹ́ kó bọ́mọ lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn kò fẹ́ ẹlú fẹ́ halẹ̀ mọ́bìnrin olùbà serious nǹkan tí ní ìgbẹ́ láwọn obìnrin láǹfààní ẹ ó pọ̀ ju kíkọ sílẹ̀ lọ but ó fẹ́ kọ̀ rẹ̀ tẹ̀ pé bóyá bóyá wọn ti kíkọ̀ dẹ́rùbà ó lè ṣe ó lè kọ̀ ó lè kọ̀ rẹ̀ ó mọ bóyá kọ́ rẹ̀ rẹ̀ kó jẹ́ pé tí wọ́n tó lọ ọmọ rẹ̀ lọ tí wọ́n dúró rẹ̀ mú dáadáa owó efe lè ń ṣeré ọrùn ti dáadáa kọ́ pé ọkọ̀ number one. òkè tó bá lọ lọ oṣù mẹ́ta yẹn àbí àbí haibọ̀ mẹ́ta yẹn ó ṣe ń lè rẹ̀ ló fẹ́ yóò bá jáde ní tó bá bá jáde ó lọ lẹ́wọ̀n àti ìgbà mẹ́wàá wá ó yọ oṣù mọ́tò náà ní oṣù mọ́tò rẹ̀ bó kọjá nọ́ọ̀bù náà ní oṣù bá jẹ́ kúrú wọn lọ́sà bàbá kò tó wọlé tó tó ní bí áá kò yẹ kí n kọmọ ilẹ̀ ìgbà láyé wà kọ́ láti ṣe padà àwọn kan tó ti jáde nínú yàrá rẹ̀ tó parí dà rẹ̀ ọmọ níjọ́ kìíní àná tó fẹ́ fẹ́ fẹ́ fẹ́ tó wá fẹ́ tẹ padà ọdún tàbẹ́ ọmọ lè mọ́ di ọdún alẹ́ máa báwọn èèyàn gbà mí ọ báwọn èèyàn ní ìwọ̀n náà tó máa bá sọ̀rọ̀ ọ níbínú ọdún sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò sí tọ̀ka ẹgbẹ́ wà ní ìta ni rọ́bí square kan lọ́bẹ̀rẹ̀ o ẹ̀sán oníbi obìnrin máa ń nàka ìdáadáa tó ti gbọ́n tó ní ara ẹ̀jẹ̀ tó ń jà sí ìlànà bọ́lọ̀ tí mo já mọ́ lọ́wọ́ ní ọjọ́ kìíní àná tọ̀ ẹjọ́ ń jáde mọ̀ ní ààrẹ tẹ́jọ́ ń jà sí tó bó ti rí mú hàn ọ́sẹ̀ tó máa kò náà ní pé ẹlẹ́kùnrin lágbájá tó ẹlẹ́kùnrin lágbájá látàkùn nígbà náà wà bá bọ́lá ẹgbẹ́ orí ẹni náà wọ́n dé ìdá rẹ̀ tó bá gbà tó bá tó bá gbà padà ọ̀hún ìsìn alọ́gbà wọn òbí òfin ìfẹ́fẹ́ ọmọ ìlú wọn á yọ̀ǹda wọn yọ̀ǹda lóbi wọn á tún wọn yọ̀ǹda lọ wọn á fọwọ́ àwọn àwọn ẹlẹ́bí rẹ̀ ìṣù ọ̀pá kan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀hún ìsìn ọ̀rọ̀ àti padà fún mi wọ́n tó lè béèrè náà wọ́n bá tó béèrè náà bá gbọ́ dáadáa kọ́ mẹ́kọ́ lẹ́kọ́ sí ìyẹn pé dáadáa tó wọ́n gba ẹran tẹ́yìn ẹ̀kẹta wọ́n ti gbé ògiri àpò ó fi gbàgbọ́ rẹ̀ kéye lè bà pé bẹ́ẹ̀ lè fi kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n máa tún lọ́ kọ́ lẹ́ẹ̀kan sí mọ́ ẹwù àwùjọ wa tó ti rí ẹwù tó ti dọ̀tí nínú àwọn mẹ́ta àwọn ìdáwò ìmọ̀ yóò kàn lọ náà ní tó kó lọ lé nǹkan náà tó kó lọ náà tó sì tún padà wá náà gbọ́ọ́rọ́ bá náà bẹ́ẹ̀ bá kọ obìnrin lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹ́ ìtàlẹ́wà pa ìyẹn ló fẹ́ mọ́ àtẹ̀lé ó lè mọ́ kàn. bẹ́ẹ̀ sì mọ̀ pé wọ́n bá yàrá bí nǹkan tó láwùjọ ni ẹ wo tóbi bẹ̀rẹ̀ rọ mí ẹni tó sàbà tó ti rọ́ọ̀dù ọ̀nà bí wọlé olójú ti sọ pé a lè máa fi ojú kékeré wò wọ́n ti tọ́ nínú kọ́kọ́ yóò pé alámọ̀ ńlá ńlá ni ẹnu ọ̀fíà àákọ̀ ẹ̀ alámọ̀ ńlá ńlá ni ẹlòmí ó wọnú ọlọ́ọ̀bá kìí ti tàìkì ìrùn nípa níbi ọ̀tọ̀ láti lè bá rí náà kí ló fà á nítorí láàrin forty years fifty years fóun àtìyàwó rẹ̀ ń lò padà nígbà tó fẹ́ra wọn ìnáwó ṣe ẹlẹ́kùn tí wọ́n ti dìná forty years wọn ò ní láwọ̀ pa ẹ̀mí ẹ̀ká lọ láǹfààní ọ̀tún kò bìnrin lẹ̀ ẹ̀sì ẹ̀lú ní wọ́n ti pọ́nra wọ́n ti pọ́nra wà láì ní ìdíkà ó ti tó kú lẹ́yìn ẹlẹ́kẹta wọn ọ̀rẹ́ padà wọn àyàfi tó bá lọ fẹ́ lù mí ọ̀dùn ọ̀pùlánì tó rẹ̀ burú nígbà tó lọ fẹ́ ìbọn òbí ọgbọ́n tó máa ń yóò súnmọ́ dáadáa ó yọ ẹni wálẹ̀ tó wá fún ọ dáadáa ìgbà yẹn lọ wálẹ̀ tó wá fún akọ àwọn lẹ̀ ọkọ̀ tó lọ tó nù. olóbi jẹ́ pé bẹ́ẹ̀ bá mọ irú ìyàwó tó lé tó bá ti nǹkan kan kó dùn ọ́ wọ́n àwọn àǹfààní ń bẹ láàrẹ̀ kan kọ́kọ́ àtàgbọ́n pé ẹni yìí ó ní àwọn àǹfààní kan láàrẹ̀ ẹni yá tọ́lọ̀ bá ní kí n kú ṣe ó lè bá ń lóòótọ́ àwọn ìdára àwọn ìdá tó yẹ máa fojú ju àwọn bá ní tó yẹ á ẹni ìlú ló bá ń lóòótọ́ àwọn ìdára ìkọ́ ń bàbá lọ fẹ́yà ó bàbá ẹni tọ́jọ́ òun ẹni lọ́wọ́ fún yóò lè ẹni yẹn kọ́ obìnrin yẹn lẹ̀ wọ́n lọ́kùnrin padà ń sọ fún ìṣẹ̀lá lọ́sùn kọ́ ẹ̀rí rẹ̀ àrà ló pé yín kọ́lẹ́ báyìí dé àbá ó yẹ bìtà àrà ẹ̀mí ìwọ̀n

so nígbà báyìí kò ní padà máa fi ọmọ ìgbà rẹ̀ ráwọ̀ lè gba ọmọ ìgbà rẹ̀ ẹ̀ ní kàtà máa ní ní ìgbà tó ní kọ́ra ọ̀ka rẹ̀ ẹ̀ ní kàtà máa ní kò ní ní ẹgbẹ́ àbọ̀ ti ìkọlẹ̀ wẹ̀tẹ̀ lára àwọn tàkì tó kó sí náà ìtúnmí ìmọ̀tí ọlọ́dún ìgbà ráfàdà àti àti ìwọ̀ tí wọ́n kó bẹ̀rẹ̀ kẹta náà tí yóò lọ́mọdé àti tàpadà wọn kìí ti dandan ní kó ti ìdà ní ilé kọ́kọ́ sì tọ́jú rẹ̀ nígbè ní ọkọ̀ ní kọ́rọ̀ sí ibò mí tó bá wù ọkọ̀ ó ní ọkọ̀ ní oúnjẹ tó bá tó wù náà tó bá kọ́ lẹ́kẹ̀ẹ́ lọ. ẹ wá rí ọ̀tọ̀lá kò ju bẹ̀rẹ̀ ọ̀tọ̀lá kò ju bẹ̀rẹ̀ àdáadáa lẹ̀ ó ní kéèyàn máa kọ obìnrin nígbà tí wọ́n ti àìsàn lọ́wọ́ ó wà ní àìsàn lọ́wọ́ fídíà ní ìlú fídíà tó yẹ kó lọ́wọ́. àbọ̀ tó súnmọ́ nígbà tó súnmọ́ yẹn tó má lọ kọ ìgbà ìgbà ìgbà tí wọ́n bá ń dúró lọ́wọ́ ìgbà wọn tó ń kọ́ pàtó tó àwọn léyìn ní kò sí ìrẹsì. àdúgbò àti ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ wọ́n sọ̀rọ̀ kọ́lẹ̀ kan pé ah, islam ń sábà fún ọ̀rẹ́ ààrẹ rẹ̀ lójú tó pọ̀lọpọ̀ tó wù lù àmẹ́mi ò tí ì rí ẹ̀sìn tó sàkọ́lẹ̀ tó tó wọ́n ní ìlà àtúnlù pọ̀ wọ́n yóò bẹ̀rẹ̀ tó dà wọ́n á bẹ̀rẹ̀ tó dà dà. ó ti ti gbà níbo tá à ń sọ yìí náà kó fi sọ́dọ̀ ọkùnrin mi ọkùnrin náà ń lọ ọba tó bí ó bí ló fi ti máa wá àfẹ́ lẹ́sìn ní pàpá yìí àti nǹkan kíkan ni kọ́lọ̀ yẹn ìgbà yẹn ìgbà lùsùn náà ìgbà lùsùn náà tó wọ́n dáná láwọn láwà yìí ló fà àìlẹ́kọ̀ọ́ dáadáa tó tó wà sábà ti kéèyàn lóru náà gbogbo ẹbí lókè kílákò ó dáná lọ́dọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n ayẹ́fẹ́lẹ́gbẹ́ ni èyí ò kàn án babaláwo ti gbà yẹn nítorí o tí ó bọ̀ jẹ́ obìnrin nípa làwọn tẹ ó lè fi ọkùnrin nìkan ẹ ẹ mo gbélé àwọn kan bẹ̀rẹ̀ pé láàbù ni wà làbíyà láàṣíà wà làṣù ni làbúra wọn láàṣíà wà làṣù ni làwọn búra wọn. àwọn ìjọ yìí wọ́n máa ń kó ní tìǹkà sí wọn ló jẹ́ pé mọ́nà àjọ àlùfáà ló dájú pé pure kò ṣẹ́gbẹ́ olùdájú mọ́ da òun ní ọ̀nà ìgbéjáde ọ̀pọ̀lọpọ̀ olódàjù káwọn sì wọ́n gbọ́ pé olódàjù náà wí olódà yóò dà báwọn tí kò dà lélẹ́yìn ẹgbẹ́ tó ń sọ yìí ìfúkàn kan pé àwọn fẹ́ gbàdúrà náà ìjó kan nù wọ́n kókò sí ìjọba mùsùlùmí tí a fẹ́ gbàdúrà náà wọ́n wá ní wọ́n á rọ àwọn ìjọ tẹ́ bá dé ẹgbà ṣubú wọ́n ti tó kùnú mọ́lẹ̀ òtútù lè máa àwọn àfihàn pẹ̀lú lára táwọn fi ń mọ tó fi dá ìdókòwò rẹ̀ lọ tálàfà ní ẹ̀ ẹ̀ ìgbàmọ́ ẹ̀ tó lò wọ́n bí pẹ̀lú bèèrè ńlá ẹ̀ tó lò náà lọ́lọ́ ẹ̀fẹ́ tó súnmọ́ kí ìjọba yìí wà nínú ó tó fẹ́ kí bàtí lọ sí ìdí rẹ̀ lọ sí alákàtẹ́ ìdí wọn rẹ̀ láàrin tó méje láìpẹ́ máa sá ó jára lọ́wọ́ wọn. ṣàtúnwò pé nínú tó máa ń papọ̀ láti ní pé àwọn ọkọ àtìyàwó tí ìlànà bá ti yàtọ̀ títí lọ bá ní márèjì rẹ̀ wá títí wá ní ìjọra wọn tó papọ̀ láti ẹ̀kẹ̀ kan lóbi ní ìṣèjì fẹ́ ìlú sọ́kọ́ ní àwọn ọ̀fẹ́ yìí náà ojú bẹ́ẹ̀ ní bàbá ọlọ́kùnrin ló lágbára kápọ̀ ilẹ̀ ìṣòbìnrin tí mo fi ní ìlú rẹ̀ ó ń pẹ́ ní ìlú yìí òun ò ní bí irú ọmọ tó ń fẹ́ pé irú ọmọ tó fẹ́ bí ọmọ lè kì í ṣe ọkùnrin tó fẹ́ kó jẹ́ bàbá ọmọ mi lè kì í ṣe ọmọ tí mo sẹ́kọ̀ọ́ mi ó rí ẹni yóò rí bàbá yóò rí fún ọmọ tó fẹ́ kó rí. ìjọba ìjọba náà ó ní lápapọ̀ ìfẹ́ yìí náà láwọn obìnrin tó ń fi àkúrò tí wọ́n ní pé òun wà bèèrè pé ẹ̀yọ̀ ń dáa mi ló bèèrè lórúkọ rẹ̀ obìnrin olókùn ìfẹ́ yí máa sọ pẹ̀lú bó ti wá yóò fi alábìyà ẹ̀kọ́ mílẹ̀ bí ìsìnà tó rù ìfọ́nà ìrẹ̀lẹ̀ ẹ̀kọ́ mílẹ̀ ẹ̀kọ́ mílẹ̀ bí mo tó rù ẹ̀kọ́ ọkọ̀ wọn àgbọ̀dọ̀ ọkọ̀ ọlẹ́yìn kódà ìwọlẹ̀ ọbábá fún pẹ́bò ẹgbẹ́ bá jùmọ̀ lórí ọ̀ alhamdulillah ọlọ́run á ní ó gbé àrùn nínú àwọn tí wọ́n ju àwọn méjì wọn àti ìjọba ọ̀dọ́ àti hakim àwọn tó ní hakim lọ́dọ̀ tó wáyà ìjọba tó ní hakim lọ́dọ̀ tó wáyà òun ni àwọn adájọ́ ìlú àgbà ọ̀dọ́ àwọn adájọ́ máa ń bàtà fún ilé ìlú tó tẹ̀lé tó wà lórí ilé wọn yẹn pé tó bá lè yẹn dúró wá pa ọkùnrin láti torí adájọ́ ní agbára lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ tó àbí àwọn lágbára jù wọ́n lágbára jù pẹ́lú ìlú ọ̀rọ̀ tó tó ń wọ́n lágbára ti kọ̀ọ̀kan lọ́gbẹ́ pẹ́yà pọ̀pọ̀ pẹ́yà sọ́pọ̀ ọ̀pọ̀ àmọ́ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n á bèèrè lọ́wọ́ ìyàwó wa ọbẹ̀ kọ́kọ́ rẹ̀ ní ìlú òwúrọ̀ àkọ́lùkọ́ òwò sọ lágbára láti dá ọgbà oko rẹ̀ padà fún ẹ̀sùn nígbà tó wà ní kóbi rẹ̀ kóbi ló ń kó kọ̀kọ́ ọgbà oko rẹ̀ ló jẹ́ pé obìnrin ẹgbẹ́ tó onígbà ibà mọ̀ pé àìbà mọ̀ ọlọ́fẹ́ kọ́nìtì ọ̀gọ́ ẹ̀rọ ní mọ́ta ní sàdáàfì ní o sọ pé nígbà tó ní ọmọ mọ́ta ní sàdáàfì rẹ èlò ọmọ mọ́ta ní sí wọ́n bọ́ ní ọ̀pọ̀ iná lọ nǹkan ọ̀dà padà fọ́nù sọ pé ọtí gbọ́mọ ọdún gbẹ́nu hekima wa mẹ́ sálẹ̀ sọ pé nǹkan dájú sọdáàfì nǹkan kéré mẹ́rin títí máa wà mẹ́ o kájẹ́ tí kọ̀dá sí oṣù lọ́lẹ́ tí ó tó kéré láti tó kéré tí máa wà mẹ́ o obìnrin tí ó ṣe léwọ̀ púpọ̀ ẹ̀sọ́ wá pọ̀ àmọ́ ìjọ tó wá jẹ́ ìjọ òun náà ẹni yìí kéré ṣe tó ṣe gbàgbọ́ mọ̀ mi ni tí wọ́n ti lálótọ́ ọwọ́ lọ fẹ́ pọ̀ sọ pé ọ̀dà padà padà mọ́tà lọ sí bẹ́rẹ̀ sàrà kìí ṣe ẹ́ tọ́ inú ọpọlọ wà á tó wọ́n fi lọ ọgbọ́ ló mọ́ àpàdà lé nígbà àmúlẹ́bì wọ́n fún tàbí ẹ̀mù ọlọ́mọ́ta àwọn àpá àpèsè wọ́n á jẹ́ kí àwọn kan sí ìwà lórí wọ́ akọlẹ́kọ̀ọ́ hàn sí ọmọlẹ́kọ̀ọ́ hàn oníkókó ọmọlẹ́kọ̀ọ́ hàn ẹgbẹ́ ìdáná àbẹ́ ìdájọ́ àbẹ́ ìfowólẹ́kọ̀ọ́ àbẹ́ wọ́n ẹ̀kọ́ tó fi wá tó fi wá sí ìsọ̀rọ̀ àti ìjẹ̀lúmọ́dọ̀ àbí yóò pọ̀ wá ní àbí kí n kọ́ padà nítorí àbá sọ wílẹ̀ pé bí wọ́n kó rí ẹ̀fẹ́ nù wọn kọ́ náà tí wọ́n fẹ́ kọ́ lásìkò yẹn èlò lè ní kọ́ èlò lè ní kọ́ ṣe owó lálẹ́ nínú náà àwọn ilé kí wọ́n kọ́kọ́ láti tẹ̀lé nọ́mbà lówó ọ̀pọ̀lọpọ̀ wa lọ́sọ̀ àwọn ilé kí wọ́n kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ wọ́n lè gba eight àmọ́ ọ̀rọ̀ fẹ́dá ìjọba tí wọ́n ẹ̀bá mú kúrò rẹ̀ yọ̀kan ọkọ̀ ìjọ ọba tẹ̀ ní ilé ọkọ̀ lọ́jọ́ lọ́ra wọ́n tàbí nọ́mbà ìgbà pípẹ́ àtúnṣọ̀dá kí ni òmìnira ní ọmọ òmìnira ní ọmọ ìjọba ti dé agbára ní ìlú tó obìnrin yẹn gbọdọ̀ rẹ́dí láti dá oko ìpadà fún ìyẹn sọ̀rọ̀ àti gbogbo torí pé òun ni ó fún ọkùnrin lágbára láti ní àtẹ lórí rẹ̀ wọ́n ti dá padà fún àtẹ̀yẹ́ tó kó àtẹ̀yẹ́ tó kó òun gbà wọ́n á ìtọ̀ àlàyé ìdílé pọ̀ tó kó bèrè wá bèrè kó gbọ́dọ̀ wà òun ló ṣe ẹ̀dá àmọ́ tí kan náà ló ń lò ní ọ̀nà ìgbàlẹ̀ àìsàn náà ló ń lò ní ilé ìwé ìdájọ́ akọrin akọrin ní ọba tó kún èyí tó wọ́n jẹ́ ẹ̀ka sípà àpárí ẹ̀yà bí ètò ká gbọ́mọ̀ àti màmá àlejò ní tó ń ta òun náà àlọ́ àlọ́ àwọn ọ̀yàwó tó ń kàn mẹ́rin àlejò wa kà ìmọ̀ ìlera ẹlòmíì tó ń lò ní ìyá lọ́la òkèlè lẹ́tọ́ ń kọ̀ lára ọ̀bọ̀là lóde ẹlẹ́gbẹ̀ẹ́ náà ń sí olólọ́ dúkìá náà wà ń tọ́jú náà rẹ̀ àwọn ìjàmọ́ ìlera àbẹ́wà rẹ̀ علمية وعلومة محقق الذي عن الفعاليات ذات الدين ẹ̀sìnkí ìlà òbí. Tí wọ́n sẹ́kì ní wọ́n wá, èmi lè wá jẹ́ ìdébi tó kẹ̀yàn lọ́wọ́ fún ẹ̀kọ́ tó lè fi kí ọ̀sán kọ́mọ sí ìdíje ni wọ́n bá ń láti lọ. Ẹ pé ojú bá fi ń wẹ̀ lórí yìí, bá fi ń wò ọ̀dà ọ̀yà. Mo ní ó kan. Gẹ́gẹ́ bí ṣe ọ̀tọ́ fẹ́. Ó wá ìdìbò ìyàtọ̀ ń kọ́kọ́ ni àwọn afálápá bẹ̀ tó wọn sàdúrà dáadáa ní ọ̀rẹ́ lọ́kọ̀ ọ̀hún tí wọ́n lọ sí sọ́ọ̀bù láàárọ̀ tí ń ta àjà ní wájú jà bá ọ̀rẹ́ yìí ojú wa ní òní ìwúlú wà ní mọ́ńkà títí mọ́ bá ìyá rẹ̀ ọkùnrin ọkùnrin wa bẹ̀rù pé òun ní onílẹ̀ òṣèlú lẹ́sìn tí máa ń kọjá nígbà tó kọjá lọ́dọ̀ arábìnrin lórí ìbò ilé rẹ̀ yóò sì fi kàpọ̀ hàn Ma tó dé ilé ọkùnrin ọkùnrin àtúnṣe ìṣòro ẹ̀kọ́ jẹ́ bàbá ọmọ ìyàwó ọmọ òun fẹ́. tó tọ́wọ́ ti tẹ̀lé máa nípa àníkà ìdájọ́ díì àwọn ọ̀nà wọ́n lè wá di ẹ̀sìn rẹ̀ gbé tó ti ọlọ́run tó yà sẹ́ni ilé ẹ̀sìn débi pé àwọn wo ní ìyàwó mi ń gbọ́rọ̀ wọn nínú àwọn àfà èyí àwọn àfà wo ní ìyàwó mi ń gbọ́rọ̀ wọn gọ́ọ̀sì ni ma gbọ́rọ̀ lẹ́yìn tí mo gbọ́rọ̀ lẹ́yìn pọ̀ nímọ̀ ètò jẹ́ àfà rẹ̀ nú wọn ìlànà ẹgbẹ́ tí wọ́n gbọ́rọ̀ àfáà súnà náà ọ̀rọ̀ ṣàlá ó súnmọ́ pé oúnjẹ ní ó dẹ́gbẹ́ ìyàfá súnà ní ìta fà rẹ̀ mo fẹ́ ti gbọ́mi yẹn táwọn ọ̀nà tá a fi rí obìnrin lẹ́sìn fẹ́ nù ẹlẹ́ẹ̀kejì àwọn tá a ti bá wa nù rè tá a bá rí pé ìyàwó wa kò sí bá a ti tàá ti tẹ̀ nínú àti táwọn ṣe pé ìgbà táwọn ti kátó ara sáǹdì òfin kì í ṣe ìjọ́tọ̀ gbàgbọ́ ní oúnjẹ lọ́kùnrin ọ̀ ti mọ̀ tí wọ́n fẹ́ káàdì kí àwọn ọ̀dà fún yàn nítorí ti mọ́ ni ọ̀ sí ìlú mọ́ pàtìkì bọ́sí ìgbà náà ti mọ́ ní àwọn ìyàwó náà gbọ́gbé sọ́gbà jẹ́ pé ọjọ́ tẹ́ bá lò ẹyọ mọ́ lórí àmọ́ tó ti ní ọgbọ́n fi mọ́lẹ̀ ìwé tí ń lókè wọ́n ti máa falẹ́ sí ọmọkẹ́ orí ni kí ìsọ̀kọ̀ lẹ́wọ̀ kí ìsọ̀kọ̀ ní ìgbìmọ̀ kí èsì ọkẹ́ ìgbìmọ̀ ó ti wá bọ́ọ̀kọ̀ pẹ̀lú gbogbo àwọn bá dé báyìí lórí lẹ́dìí ní ọba ti yóò bá ẹgbẹ́ yóò sì lè tó pè wọ́n sínú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pẹ̀pẹ̀ fẹ́ ránṣẹ́ ni ìyá ọmọ fẹ́ wá ó ti rẹ̀ ó ti mílẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ tó bá sọ fún ah! mo fi mẹ́wàá sọ tí ó júmọ́ bá ti pè sẹ́ṣà nínú múra rẹ̀ kalẹ̀ ìkòlẹ́ láti gbà lọ́rẹ̀ sórí òkú báyìí tábà ti ń gbọ́ yín díẹ̀ díẹ̀ láti mọ sáré àwọn náà àwọn ìjẹ́ fún ìgbọ́ yín wa ní sùúrù yìí wa a níbi sùúrù a níbi sùúrù ẹgbẹ́ ló ti rìn obìnrin níta ti mú wọn tó wọ́ ni tẹ ẹ bá lẹ́sìn ilé bó ti wà ló jẹ àmọ́ lọ́wọ́ tó bá ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ lé yóò fi nìyí ní sì kọ́ ọ̀fẹ́ bírèkì ní márèjì yẹn ní márèjì bírèkì àwọn ọmọ àfẹ́ ẹni tó fẹ́ bírèkì fámìlì rẹ̀ fẹ́ sí àfẹ́ramọ́ àwọn tó rò ń pọ̀ ó bí àwọn kan míì ló ní ìdíkó fara dánú lé lókàn láwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé lókàn bá pláàni fún pé lábalábà wọn máa bó nígbà tọ́pọ̀lọpọ̀ wà ọlọ́pàá àfẹ́fẹ́ àwọn nítorí pé nínú ṣẹ̀rí àtọ́nà àkókò nígbà tá ń lò táwa fi lè kọ ìyàwó lẹ̀ pẹ́rẹ́ ọ̀dọ́ rẹ̀ làwọn ọmọ lọ títà wọn bàbá láwà ọ̀dọ́ wọn bí bẹ́ẹ̀ náà mo fi lú iná táwọn ní ìpínlẹ̀ táwa fi lè kọ wọ́n lẹ̀ láti ṣàfihàn ìdí ẹ̀tọ́ yìí sí ẹ̀tọ́ yìí ni wọ́n fi ọmọ láǹfà wọ́n á bí lọ pé ọ̀pọ̀ta lọ́dún wọ́n á bí lọ ọmọ lọ́mọ pé pé ìjọ́tẹ̀ tán orí wọn tán fó orí orí wọ́n fi rẹ́sẹ̀ sí ìyá rẹ̀ ikú ọmọ tán kú wọ́n lọ fún lọ́wọ́ àbáwọn fún ọkùn abẹ́lẹ́bí ní ọ̀pẹ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ wọ́n lọ fún oúnjẹ ránṣẹ́ sí o àbókùtẹ́ ní ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ọwá ti jọ wọn abẹ́gbẹ̀ ọmọ bulẹ́ lọ ló fi jẹ́ pé ẹ̀kọ́ ńlá ńlá ni pé àwa tó ń bá ní kó ṣẹlẹ̀ sí wa ká àpò ìyàwó wa lọ́wọ́ ti ṣẹlẹ̀ sí wa àwọn abúlábàlá tó mọ tí a lè fọmọ sí sọ́dọ̀ rẹ̀ kókó gbẹ́ ló ń ló wọ́ sọ́dọ̀ mi tó ká mójú àgbàgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa wọn jáde ní ọmọ ọmọ ọmọ ilé ìgbàlódé ọmọ káàkiri ayé ọ̀nà ọmọ lọ ibi tí wọn ti kọ̀ ọ̀rọ̀ wọn sàn aṣọ tó ń wà wọn kúkú ọ̀nà ńlá fún wọn ojú ayé gbígbó mi wá òmìnir o òmìnir o ẹ̀ ìdàpọ̀ ìwà òmìnir ìnà العظيم عبد الله بارك الله في الله العظيم وصلى الله على Thank you.